mi ò wá bẹ́ẹ̀ jà mi ò dé wá bẹ́ẹ̀ pariwo mo fi wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni nǹkan tí mo dẹ̀ ti ń bẹ sọ tẹ́lẹ̀ náà ni mo tún wá bá ẹ sọ lórí ọ̀rọ̀ dáàdì mi àti mọ́mí mi náà ni mo lè wá jọ mo fọlọ́run bẹ́ẹ̀ mo fún nǹkan tó wá ṣe you are doing it for a purpose jọ nítorí ọlọ́run èmi náà mọ̀ pé ó ní nǹkan tó fẹ́ fi dáàdì mi ṣe ó kàn fẹ́ gbà tọ́ wọn ni mo lè wá just name your price anything at all I'll pay. bóde wo nìkan tí o lè fún mi àfi tí n bá kọ̀ fẹ́ tú wo ṣe fún ẹ torí bàbá ò lágbára bí o ṣe máa ṣe mí. please don't let's go there má jẹ́ ká tó ń sọ̀rọ̀ bàbá ẹ lọ́wọ́ owó tó bá ní iye àbùkù ti kàn kí ni nǹkan tó ń fẹ́ ni kó ṣàlàyé ká fún ẹ. mi ni mi ìfẹ́ kọ̀ọ̀kan. àmọ́lẹ́wà ah, ah, you have to want something o láti fẹ́ nǹkan kan náà kí gbogbo nǹkan tó ń rìn lè tán lẹ̀ o láti fẹ́ nǹkan kan. bọ́dé I don't want anything you, from you. You have to want something. Don't do this now. Mama the family mi now. Eh. Whatever you want, we'll give you. Please. Eh. Eh. Kì í Eh, wọ́n láti fẹ́ now. Láti fẹ́ nǹkan. Eh, wọ́n láti fẹ́ nǹkan adé fún ẹ. Ẹ gbẹ́